láti tó lè mọ bí ṣe ìrántí fúnra wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn èyí ti jẹ́ pé nítorí ẹ̀ òun náà ti sọ ọba ló fi dá àwọn ìdá àti àwọn àjẹnú ọlọ́dún wa. ní wàá jọ́sìn fún ọlọ́run ọba àbí ọlọ́run ọba ọba ẹlẹ́jọ́ alágbà wọ́n ṣàṣe àgbọ́yé ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa. kókó ọ̀rọ̀ tí a ń bá wọn òun náà ni a tẹ̀síwájú ní lórí oṣù ọ̀pẹ lóṣù àwọn àtẹ̀tọ́sọ ọ̀pẹ lóṣù náà. 请订阅。 الذنوب الصغرى àwùjọ tẹ́tẹ́ àwùjọ kékeré ẹlẹ́sìn àlùkàrà àlùkọ́wọ́ òní àwùjọ tó tóbi àwùjọ kékeré tó bá dá dídá rẹ̀ yóò àwùjọ kéré òun náà ní ilé tí ẹnì kọ̀ọ̀kan ti jáde. ọ̀pọ̀lọpọ̀ tó kọ̀rọ̀ sí lónìí agbáwọ̀n tó kọ̀rọ̀ sí lónìí àti kíló tó bàjẹ́ wá kálukú mọ ojúṣe rẹ̀ kálukú fi ojúṣe rẹ̀ lẹ́lẹ̀ nínú ilé olóṣè kí àwùjọ orí báyìí. àmọ́ tí kálukú bá rẹ̀ nínú ilé àwùjọ wa ó jẹ́ àwùjọ tí yóò wà òkè dáadáa. Bàbá sọ nípa ojúṣe lọ́kọláya ìyẹn pé kí lójúṣe ìyàwó kí lójúṣe ọkọ àti sàrà ilé. Tí kíníkí tí wọ́n bá ń mú ojúṣe wọn dáadáa kò lè fáyé wọn yóò wà òkè yóò ràn án wọn tí a mọ ojúṣe rẹ̀ tí bàbá mọ kí ojúṣe rẹ̀ lẹ́yìn lẹ́yìn làbọ̀ síbi ojúṣe òbí lára àwọn ọmọ àwọn ọmọ tá a bá bí wọn ní àwọn ojúṣe ojúṣe tọ́lẹ́ bàbá wa tọ́lọ́ máa ń yá ṣe fún wa tí àwọn òbí bá ti àwọn ojúṣe yìí fún àwọn ọmọ wọn tí wọ́n bí òní olójú wọn ọmọ náà láti gbé olùsí àwọn òbí olóṣù ọrùn bá wọn láti jẹ àlùkọ́sí dáadáa fún ẹgbẹ́ wọn níta yóò rẹ ti tẹ́sí mọ̀lẹ́bí wọn ọlọ́dún gbàgbá irú ọmọ bẹ́ẹ̀ olùwàjá ni mo rí pẹ́ẹ́lú àwùjọ kò ní wá jẹ́ obìnrin. kò ní jẹ́ gidi náà fáwọn ọkùnrin kúlẹ̀ alẹ́ sọ̀rọ̀ bá àwọn àlọ́ sálẹ̀ ó ní máa tara kù ṣe àná àṣà ìtọ́sí náà nínú àlùjá alẹ́ sọ̀rọ̀ bá àwọn àlọ́ sálẹ̀ ó ní máa tara kù ṣe àná àṣà ìtọ́sí náà nínú àlùjá nínú àlùjá. Ànábì ní òun òfin kankan lẹ̀ kò sí kankan tó tó kó àgbákò wàhálà bá àwọn ọkùnrin àìmọ̀lẹ́ tó ju látara ọkùnrin lọ. Sọ́mọ tí èlú bá fún ní ẹ̀kọ́ bá tóbi tó bá fún lẹ́kọ̀ọ́ ìsìlámíyà kò ní wọn bẹ́ẹ̀ wò jẹ́ fìdí náà fáwọn ìjọ ìsìlámù bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ọmọkùnrin kò ní jẹ́ fìtínà fáwùjọ àwọn kan náà jẹ́ fìtínà fáwùjọ lónìí tó bá tó wà láwọn dé àdúgbò ní gbádùn bí ẹ bá láwọn ọmọ fún tó bá pọ̀ ládùúgbò dáadáa tó bá lọ pa wà náà ní àdúgbò kan tó kóra wọn wọn báwọn àdúgbò náà bá dé náà fi wàhálà àwa tí táwọn sínú wọn àwa tó pè mí kó. so eléyìí ni ó ti pàtàkì fún ilé kọ̀ọ̀kan kan mójútó àwọn ọmọ wọn. àtiwọn kí ni tẹ́lifíà tó ìsìlámẹ́yà ẹ̀kọ́ ẹ̀sìn tí òbí lè fún ọmọ àti gbé látara káfíńfẹ́yàwó ìyàwó tó dá láfẹ̀ẹ́ ọkọ ló ìyàwó ló fẹ́ ọkọ tó dá ọkọ tó lẹ́sẹ̀ ẹ̀ máa ń lẹ́yìn ilé yìí ní ẹgbẹ́ ìkíní kejì lẹ́yìn gbogbo gbàgbẹ́ bá súnmọ́ra yín kó jẹ́ pẹ̀lú àdúrà yín àti sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ọ̀gẹ̀ lọ. tọ́lọ́ bá ní kí olùdé ẹnu àtàdúrà kóyún ní láì ní ilé máa gbé lọ́sùn wọn gbàdé máa mọ̀ sọ̀rọ̀ kúrú ká àbí lẹ́wìn tó máa tàbí rẹ̀ ẹ̀yìn àkọ́kọ́ nìyẹn ẹ̀ máa irú ọmọdé wa fẹ́ àwọn ànábì Ọlọ́run wọn kọjá wọn sọ wọn sọ wọn lọ ọba wọn lè sọ orí ti àwọn fẹ́ kọjá àárín ti ọmọ ojú ọmọ wọlé tí ó lè bímọ tó ń ta ẹni bímọ ẹ náà níṣẹ́ tó ń yan irú ọmọ tí ń fẹ́ olùfẹ́ gùlá fúnà àlè wọ gùlá wa ti sọ ọ ó ní wàá fún mi lọ́mọ ọmọ tó ní mọ̀ tó lè ṣubú lọ sí fún mi ọlọ́run ti bẹ̀ fún mi lọ. lẹ́yìn eléyìí bá ń bá dàgbà tó wá tó àsìkò tí àwọn ọmọ tó ń gbọ́ sí etí wa a ní kí àwọn títọ̀ àdámọ́ tí ọlọ́run dámọ́ ọmọ èèyàn irú àdámọ́. àdámọ́nà ní àfíìdá tó lára àfíà káàdì apáwọn ní àfíà tó lára àfíà àyẹ̀wò wa ní àpẹẹrẹ nínú àtijọ́ àlẹ́wọ̀ ọ̀ṣọ́lẹ̀ sọ̀rọ̀ fáwọn ọ̀ṣọ́lẹ̀ bí àlejò ti máa ń sọ títọ́ máa ń mú wọn kékeré la láti sọ àdéhùn ìwòlá àdéhùn àdúlá ìgbàgbà àdéhùn àpèlè wòlá òní ọdún méje sí ọdún mẹ́wàá ẹ̀wù lọ́wọ́ sáré bá bùláì lọ ẹ̀wù kókè lọ́nà òkè ọmọ kí wọ́n gbọ́rọ̀ fún aláṣẹ kékeré à ń de kamara à ń sọ gbígbẹ́ tóbi wọn ti ní òwú lọ tí wọ́n ní àwọn àkókò ẹ̀dọ́ bá lọ sọ tó lọ sọ ògùn òkígbẹ́ ẹ bá ní ìbámu kò ní wọlé bẹ́ẹ̀ sára kò ní wọlé yóò bẹ̀rẹ̀ wọn ti jẹ́ gbogbo yìí kí ló máa ti ilé tẹ́sí yóò máa ti káwọn fara ti ta báyìí wọn bá ti ní àpéjà tó sọ ṣùgbọ́n náà ẹjọ́ wọn ti àpẹẹrẹ mi níbi wàsọ́yà lùkùmẹ́ lè dìbò nìyí láwọn àwọn ọ̀nà tí a tún lè fi kó àwọn ọmọdé tẹ́lẹ̀ yá sí ìdàgbéyà òun ni ká lọ gbogbo bí Lukuman bí ṣe ń da ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ bí lukumanu ṣe ń da ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ lukumanu ìyapa ń bẹ lórí ẹ̀ ṣé anabi ni àbí ìṣe anabi àwọn kan náà nàbí ọlọ́wọ́ bá ní àwọn kan ní wọ́n dúró ìyẹn dáadáa dé àtìkí ní àtìkéjì ọlọ́wọ́ bá rí pọ́tù ọ̀rọ̀ lukumanu nínú kí ni nínú àlùkò àlùkò yìí ọ̀nà tó sì ọ̀nà tí ọlọ́run gba òròyìn rẹ̀ ìtàn rẹ̀ tó sọ ó lálàáfíà ọ̀nà tí mọ́nú náà gbà kọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ báwa náà bá gbà kọ́mọ lẹ́kọ̀ọ́ àwa náà wọ́n lè sọ orí kọ́dà kò ní yàtọ̀ sí ìta sọ̀kùn nípa nípa Muhammad sallallahu alaihi wasallam. àìwá nípa ìgbìmọ̀ oorun ti wá sí ọmọ rẹ̀ wọ́n wá yẹrẹ kù ọlọ́run bá ti wá sí kọ́dà lẹ́yìn ìdílé àti òbí ojúṣe òbí ni kò máa ti wà sí fọ́ọ̀mà ibẹ̀ yẹn kákọ́ gbé ẹgbẹ́ wà sí wọ́n ti ṣe fọ́ọ̀mà rẹ̀ àwọn ẹni ti wà sí fọ́ọ̀mà wa ìgbà wọn láti máa ti wà sí fún yàrá ìgbà tí ẹ bá ti ìtẹ́jú ọ̀dà àmọ́ ti wà sí fún ọ̀nà kan wa ètò ọ̀sẹ̀ yóò dáa àwọn àti ìdúkù àtàlàyé fún àlàyé tá à ń fi fún ni wá sí pọ̀jùpọ̀ láti ṣe wá gbogbo ẹ̀ lórí ẹ̀ bọ́ wá ti ṣe nǹkan kọ́tà àkókò ṣe wá ní oṣù kan míì ìbẹ̀rù gbójú olúwa ti ṣe é ìbá ní kó lọ fọ abọ́ aláwo ìbẹ̀rù gbójú bàbá bá fọ́ sí ayélujára ẹ̀ máa báyìí ìbẹ̀rù gbójú náà òun náà ní ọmọ fífọ abọ́ sí ìbọn lọ́wọ́ ẹ̀ ìyẹn wọn ń jáde ilé wá àti mọ́má láwọn ọ̀nà tí ẹ mọ̀ pé ṣé bá ti wá àti lọ́nà náà kéé wúlò dandan sí ẹ̀ ń kó gba wá àti kàlẹ́ fáwọn ọmọ ọ̀yá àdúgbò láàrin bàtẹ́ bá ń bá sọ̀rọ̀ ẹni máa ti wá àtìkù tó bá ti wùyẹ ni wọn máa àtìkù kan tẹ wọn ti wá àtìkù wọn. àmọ́ àlejò ààrẹ lukumẹ́ẹ̀ ń ti wá àtìkù ọmọ rẹ̀ tó ní yàgò lẹ́nu. la tushrik billah inna shirka làbọ̀lù náà rí ibi tó ti bẹ̀rẹ̀ wá àtìkù. Lukman ó ẹ̀tọ́ ọlọ́run a gbọ́rọ̀ sí ẹ̀tọ́ ọlọ́run fẹ́ dábì ìyá amúlẹ́yìn ọmọ mi pẹ̀lú gbólóhùn tó fi pé òní farabalẹ̀ mo sàlẹ̀ fún àjẹ ẹ̀tọ́ ìjẹ ẹ̀tọ́ ìyá ká fi ọmọ wa ọ̀nà tá ọ̀nà tá àti fi fi ọmọ láti bá sọ̀rọ̀ láti bá a dọ̀ bọ̀ ẹbìrì fún wọn lọ mọ ọ̀nà tí ọlẹ́bí gbọ́kọ̀ rẹ sọ̀rọ̀ láti tó fẹ́ bá sọ̀rọ̀ lò tí o ti bẹ̀rẹ̀ bọ̀ nígbà máa rẹ sọ̀rọ̀ lukumanu ya bùnẹ́tì mo kú ọmọ mi láà tó ṣe é ìlà onímọ̀síwọ̀n pẹ̀lú ọlọ́ọ̀ba mọ̀síwọ̀n pẹ̀lú ọlọ́ọ̀ba mọ̀síwọ̀n ọgbọ́n mọ̀kùnjẹ́ lómi ẹ̀wọ̀n lónìí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹ̀wọ̀n tá a dàgbà nílé rí irú bí táwa dàgbà lélẹ́ lónìí àwọn ọmọ táwa ń bí lónìí kò yẹ ká dàgbà bá wa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ti kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ́ láti kékeré bí nǹkan bá ti ṣe pẹ́rẹ́ à ìyá alágbájá ni bí nǹkan là ó ti mọ̀ tó ti wá kò bọ̀ níbẹ̀ ẹ gbọ́dọ̀ wọn ti kan kọ́lé lójú àwọn ọmọ kẹ máa tó máa fún ìyẹn dùkú lásán kẹ máa fi gbẹrẹ ẹ fi ń fún gbẹrẹ fọ́ ma láti kékeré so ẹni jẹ́ kọ́ máa ti pẹ́ẹ́nì lórí àwọn ọ̀nà tí ò dáa láti lè rìn ẹ̀ gbogbo ọ̀nà tí yóò fi ní ṣẹbọ náà òbí ló máa rìn ní àmọ́ kájọ́ máa àkọ́kọ́ dákọ̀ pé sọmọ alọ́kàlẹ̀ pé láàbù ṣèlú lá ìnà ṣèlúkà làwọn nàárọ̀ àbòsí lè rìn bọ́lọ̀ àbòsí òun bọ́lọ̀ wa sábà ṣe ẹnu pẹ̀lú rẹ̀ olókùn lójú olókùn ọlẹ́nu tó fi sọ̀rọ̀ olókùn lákàyè kò dá ọ lárọ màtà ẹgbà fún ma kò ṣe bá fún ọ kò ṣe ọ báyìí ó ṣe lè dábàá fún ọ àhá ọtún wa fẹ́ tọrọ kan wa tọrọ lọ́wọ́ rẹ̀ wa tọrọ lọ́dọ̀ lómi láàbò ṣèkìbìlà àbòsí lọ́dún ọ̀nà ìnà ṣèkìlà àbòsí náà kéèyàn ti sẹ́bọ̀ àbòsí lọ́dọ̀ lómi àbòsí lẹ́bọ̀ eléyìí ni wá àti tí lùtùmọ́nù kọ́ sí fún un. ọmọ ìyẹn ti ẹlòmíì lẹ́yìn ọ̀nà ọ̀gá. lẹ́yìn ìgbà tí Kuman tó parí wá àtúntí láti ṣe láti fọmọ rẹ̀ ó ní wọ́n wá sọ ilẹ̀ tó ń lẹ́yìn wá wàhánà àlà wà wàhánà wàfisọ́ọ̀lù fi àmì àmì ní àlejò lè wàlúwàlú ẹ̀yìn wàlúwàlú lè gbà ìlànà ìmọ̀sílẹ̀. lẹ́yìn eléyìí tí lukman fi tẹ̀lé láṣubú láì fi ọ̀wá sóyìn ìta àti sọ àsọ́ọ́lẹ̀ ọmọnìyàn àsọ́ọ́lẹ̀ tá a sọ ọmọnìyàn ni pé ìwà lẹ́yìn a sàtọ́lẹ̀ fún àwọn ènìyàn pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì kékeré kó máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì àti àkóso tó burú ká pọ̀ mọ́ dùkú pé èmi mo bí ọ wàhálà mo ṣe lérí ẹni nítorí ọ bí má rí mi bí fún mi lẹ́tọ̀ọ́ mi kò sí tó dùn kó wò bí kó sọ bẹ́ẹ̀ fọ́ ma ju pé gbogbo ẹ̀ náà bí tìǹ bí tìǹ yóò kó ma ipò tí Islam tó àwọn ẹbí ẹ̀wọ̀n lukman olùkọ́ wa sọ ilẹ̀ ìsá ọmọ ìlú láti kọ́ ìwà àgbẹ̀dẹ́yìn àti sàkọ́ọ́lẹ̀ fọ́mù èèyàn kó máa ṣe dáadáa fáwọn òbí rẹ̀ lójijì. ẹyọ ẹwọ ẹwọ gbogbo àpà gbogbo àtúntàbí láyé àtà yorùbá ni ti fúlàní ni ti tápà ni ti yíbò ni tàwùsá ni gbogbo tí ń jẹ́ àtà láyé kò sí àṣà tó sì ti hàn òbí lé tó Islam kò sí àṣà tó fún òbí torí kọ́ ọmọ kú mi ní ráìtì tó ló là. ìsìlámù ní ọ̀làwà bẹ́ẹ̀ sọ lẹ́nu lónìí ẹ̀yọ kan ṣoṣo ìsìlámù náà fún sẹ́lẹ̀ lérí ó ní ẹ̀mọ́ kúnlẹ̀. àwa torí pé ìkúnlẹ̀ ọ̀nì bí ìgbà pé ìsìlámù gbàtà pàápàá kó ló lóun níbi àtẹ̀gbọ́dọ̀ sí dáadáa. sọ́jí ká kó àwọn wa lẹ́nu bẹ́ẹ̀ máa ń pọ́n yàn lé. ká kọ́ ọmọ wa bí kò sí ọmọ tí yóò kọ́ lẹ́kọ̀ọ́ lé pé ọgbọ́dọ̀ máa ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì tí ò ní hàn ta ara pé ọgbọ́dọ̀ máa ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì ni pé wọ́n máa ń ránṣẹ́ má ṣí ọ má ṣe má gbẹ mú kí wọn irú ọmọ bẹ́ẹ̀ ara ẹni tó yàrá rẹ̀ wọn ò ní fẹ́ ránṣẹ́ ta àbẹ́tó bàbá rẹ̀ kó kọ́dọ̀ máa ta bá kọ́lẹ̀ kọ́ bá a máa ń ṣe dára tó bí lọ́mẹ́tẹ́ kò ní máa kú yé yà nítorí pé lára ẹ̀kọ́ ìsìlámù kọ́ wa pé ká ń kọ́ àwọn àdìgbé látẹ̀sùn àbá àhàdì ìsìlámù kọ́ alẹ́ pé má kú bàbá ẹ̀ nìkan má kú yà nìkan alẹ́ bí sọ bẹ́ẹ̀ alẹ́ bí ní gbogbo ẹ̀ tó bá fi kú bàbá rẹ̀ bàbá ara rẹ̀ àbókù yà ara rẹ̀ alẹ́ bí ní sọ ìyá mi tó wá kú ya rẹ̀ àbúkọ àbá rẹ̀ anábì tó rọ bẹ́ẹ̀ tó wà ní jẹ́nà. àwọn sọ́mọ́ wa bẹ́ẹ̀ ní ní bó ní tó wá èyí tó wá yẹ ní ikú tó kó máa kú wọ́n bẹ́ẹ̀ àwọn àwọn kú bọ̀ lẹ́yìn. àwọn tó máa kú àbúrú ìyẹ́yà ìyá ẹ̀rọ ogun ni. Adébíyẹ ọmọ ẹlẹ́kọ̀ọ́ pé má bu àbí bàbá ta bẹ́ẹ̀ ni kò bá bu bàbá rẹ̀ bàbá rẹ̀ gbogbo ọ̀gbìn ni ọmọ jẹ́ òní kú yẹ wọ́n bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Àbílódé fún ikú bàbá rẹ̀ ó kú tèmi nì. Gbogbo ẹ̀ bá ti bàbá rẹ̀ má bu di. Ìtọ́kàn sọ fún Fáṣẹ́ Adébí ni ẹni bá ti gbà bí bàbá kí ló tẹ̀lé o? Bàbá rẹ̀ ló kù ní. Ó ti wọ́n wà sọ̀rọ̀ bí ibùsùn bá fún ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ bá a ti máa ń tọ́jú òbí rẹ̀ ọmọ òní sí ẹ̀sìn nìkan kó wá níbo tòbí ti jẹ́ ọmọ òní ní ẹ̀sìn kó wá nígbà wò tòbí ti jẹ́ ẹlòmíì lónìí ó fẹ́ da ẹ̀sìn rú òun ń sọ pé báwo kò ti di tòbí ti jẹ́ torí pé òun tẹ̀sìn. lóòótọ́ nǹkan tí yẹn gbé lọ́wọ́ tí lọ́wọ́ lẹ́nu súnà ní Muhammad kò tí àwọn òbí lọ́rùn lọ́pọ̀lọpọ̀ òbí kámú ni ní kọ́ ọmọ sàrí títí wọn èyí ò ní kọ́ sàrí tóbi kò gbẹ̀sẹ̀ ẹnu ń jẹ́ òbí kọ́ jáde sí o sùwọ́n wà sọ́yìn lẹ́nu ìsàn ìwà nílé yìí àti fọ́ọ̀mù lórí àwọn òbí rẹ̀ méjèèjì kó máa dára dúró lábẹ́ eléyìí Lukman ní gbọ́mọ sọ̀rọ̀ ó wá fẹ́ wò pé bá a bá fẹ́ ṣe dáadáa sóbì èèyàn máa ń mọ kí ni rírì tí òbí yìí ṣe lérí ìgbìngàn tẹ̀ ní dára fún definitely òbí tí ó ṣe wá sí ìfọ̀mọ́ pé èmi èmi tí mo jóbi rẹ̀ ọgbọ̀n fún mi ní ọ̀wọ́ tèmi náà mo sì ní àwọn ẹ̀tọ́ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ lukumanu jẹ́ àmà pé irú irú òbí bẹ́ẹ̀ yóò ti ti nǹkan dáadáa síwájú kọ́mà wọ́n náà gbọ́dọ̀ kí nǹkan tó fi sàlàyé fún ọ pé reason ìdí rẹ̀ tí mo fi lẹ́tọ̀ọ́ kọ́ ọmọ àti dáadáa sí mi wọ́n ti hàmàlà ti wò ó mo wà lẹ́ àlàwà nítorí pé àkọ́kọ́ ìyá ló ti bẹ̀rẹ̀ torí pé ìyá rẹ̀. nígbà tí ó lóyún rẹ oyún tí ìyá ẹ ń bí ya ní lérí ọmọ wàhálà lórí wàhálà wàhálà là wà wàhálà bẹ́ẹ̀ bá rí yẹn wàhálà ń lójú nígbà míì wàhálà obìnrin tí ọmọ lórí òbí wọn fi ẹni tó ti máa sábà rí obìnrin fi ju ìpàdánù ìyá wàhálà ni kò ní bóun ti ń fún un pọ̀ bẹ́ẹ̀ ló bá lulú báyìí bí mo gbẹ́ lókè kí ló ṣe yín ẹnu àmì òbí kí ló ṣe wọn ẹ̀rí kùn wọn ni omi ò fa dúró báyìí inú rò ní dùn wàláì bẹ́ẹ̀ ló bá ti lóyún báyìí oyún ń dúró láàrin báyìí tí èso oṣù mẹ́sàn-án yìí pé kò ní ní agbára kankan mọ́ irú wàhálà báwọn ni bí yàrá ní olú wàhálà rẹ̀ nínú àwọn nǹkan tó yẹ ní ìgbà kíyèsí wọn pé ìmọ̀ ti dára sí mi ìgbà tí lóyún rẹ wàhálà máa ní ẹ̀yin ẹ̀fún nídọ́kùn jẹjẹ bí wọ́n máa ń jẹ ìṣù àmàlà kan ẹni ó yá jẹ méjì kó wá jẹ méjì kíkùn rẹ wá ní bám ó yá mú ojú ọkà méjìlí kó wá mú kẹrẹ agbọ́n tó tẹ̀lé fún láàrin ẹni wàrùn á ìdèdè rọ òdì rẹ̀ ní kílódé iṣu àmàlà tó ti gbé yìnyín lọ jẹ ǹjẹ́ iṣu àmàlà ni méjèèjì ni ó ń tó didi ọmọ wọn ni wàá wo láàrin sẹ́yìn máa lọ sí dààmú rẹ̀ yìí wàá wo láàrin tó di ọtí ń tó didi ọdún mẹ́sàn-án house mẹ́sàn-án ìyá mi ó máa ma fi kiri káàkiri kí o ti gbégbá níbí ẹ máa sàánú rẹ̀ ó máa ti tọ́sẹ̀ rẹ̀ kò lẹ́ni sàánú rẹ̀ ọlọ́ọ̀bá ní ìgbà tí ìyá mi ó lóorun rẹ̀ lónìíra rẹ̀ kò fi rọrùn ní. olùwà ti sọ lù fi àmì yìí. àti pé ìyá rẹ̀ ó tọ́jú rẹ̀ fún odidi ọdún méjì òun ni ìyá rẹ̀ ti tọ́jú rẹ̀ ti sọ́ọ̀lù sí agbàlóyìn àti ọdún méjì tó gbé ní tí òbí òbí tọ́jú ọmọ ní ọdún méjì lọ but ọ̀rọ̀ ya òun ni lukumanu sọ fún ọmọ rẹ̀ pé kọ́dà àgbọ̀ yìí látara àwọn lukumanu pé ẹni tó ti lẹ́kọ̀ọ́ sí dáadáa tọ́gbọ̀ ọmọ ṣe dá sí ju oníkíni ìyá mi torí wàhálà tí ìyá ti rú rẹ̀ ń sọ yìí bóde ẹ pé lukumanu sọ di bàbá ntí òjò sọ di bàbá òun ni pé àánáwó àánara fọkọtẹ́ ìjọba pé. olómọ náà máàmù káyọ̀ pàtó orí wàhálà tí ya ṣe ju ti bàbá lọ wọ́n ti sọ lùwú fi àmì ìyá rẹ̀ lóyún rẹ̀ ìyá rẹ̀ fún ní ọ̀yàn ọ̀yàn náà sọ bẹ́ẹ̀ ó fún ní ọ̀yàn fún di ọdún méjì gbàgbọ́ ọdún méjì òun ló yẹ kí obìnrin máa fi fọmọ ìmọ̀lẹ̀ àwọn ọ̀dà àyùtí mẹ́rọ̀dọ̀ à ẹni tó bá fẹ́ kọ̀ǹpìlìtì ọyàn funfun pé mo fẹ́ kí ọyàn tó fẹ́ fọmọ yìí mo fẹ́ kó pé kó fọmọ méjì ẹni tí ò bá jẹ́ kó gbé kò lẹ́sẹ̀ o àmọ́ mo fẹ́ kí ọmọ yìí mo fẹ́ kó ṣe dáadáa kó jábábá ní máa ń jẹ́ kó ọmọ onílàkà ìgbìmọ̀ jẹ́ ó gbọ́n èyí ó lọ́ọ̀ ẹ wọ àwọn yájọ àwọn yájọ ọmọ yóò dára bá omi ò fẹ́ omi ò tẹ ọlá omi ò máa gbé fún rẹ yóò sì yọ fún rẹ omi ò tún máa fẹsẹ̀ lélẹ̀ yóò sì máa rún yàn lọ lára àwọn yájọ wọn ará yìí kọ wọn ará yìí kọ máa wọn ọmọkùnrin wa kò bí sí ọlá wàhálà táwọn bá ti àti fẹsẹ̀ ẹwà ẹsẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin olùdíje kọkọrọ kọrọ ayọ̀ lọ́wọ́ kò sí ẹni tó lè fún ọmọ lọ́dún méjì sí àwọn ìyàtọ̀ àyàfi obìnrin tó bá ti gbélé tòkó nìkan lọ. làwọn ní ń gbọ́ àwọn ń gbọ́ ẹ kàn bí wọ́n tó ti bàtúbàtú làákàyè níbi lára rẹ̀ làákàyè ọmọ kékeré ni kò sí tó fà kò mú mú dákàlẹ̀. ìkànnì àwọn arábìnrin kan tájọ kẹ́kọ̀ọ́ ẹni tẹ́lẹ̀ yóò fi ó ní gbọ́dọ̀ lọ. ń sọ ń dọ̀dọ̀ pé wàhálà ti ń bẹ́ẹ̀ bí o tẹ́lẹ̀ oyún lásán yìí torí lásán bẹ́ẹ̀ bá ti ń wo tọ́ bá ti dáká ìwúlò tọ́ nígbà tí omi bá ní oyún àwọn àmọ́ àwọn agbọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàmù pé ìpàdájọ́ omi bá tún wá ní ipò tó wà sí báyìí omi omi làwọn ọmọdé tó ti báyìí ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ náà dá kò sẹ́kù ká tọ́jú ọmọ ní ìṣàbọ̀ náà ẹ́ olùdùwà láti mẹ́rin ló lọ. gbogbo àwọn kan yìí ni òbí ò ti ṣe wá àti fọmọ rẹ̀ kó lè bàbá fi ti ti àwọn yẹn. irú àwọn ọ̀rọ̀ irú àwọn ọ̀rọ̀ bí yẹn ti máa ń ní àánú òbí wàhálà làbí ó yẹ kó máa wà nínú lábọ̀dì ilé ẹ̀kọ́. ọ̀pọ̀lọpọ̀ wa àárín tírénì. gbà nílé ẹ̀kọ́ bó ti ká wọn ti kó bí wa bí ẹ bá ti kí ẹ ẹ̀kọ́ ní ìdáhùn ọmọ wọn láyé àlè kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó wà nínú ẹ̀kọ́ táwọn kọ́ àwọn ọmọ skul primary secondary state university ojúṣe kẹ́ẹ̀tọ́ ti sáfà yìí olùkọ́ yìí bọ́lá ló fi jẹ́ pé tọ́ba tọ́ba parí ẹ̀ kọ́ ló ti wá kọ́ ọ́ ní sẹ́ tani kọ́kọ́ mọ̀tò tani kọ́kọ́ mọ̀tò ẹ̀ wàdí ọkọ̀ ní sẹ́ tani kọ́kọ́ mọ̀tò ọ̀dì dábẹ́ tani ìgbà kọ́kọ́ náà ìgbé lọ́wọ́ náà wúyà ọ̀rọ̀ alẹ́ ìlú lábá náà ọ̀ ìyàwó rẹ̀ ní ọdún wọlé ọ̀ ìtura alẹ́ ìlú wọlé ọ̀rọ̀ alẹ́ ìlú yà rẹ̀ kí ni ìyàwó ti rẹ̀ so àyè sábà tètè rántí àwọn òbí nígbà tó bá tètè yìí lọ́wọ́ ẹni tá a mọ̀ lẹ́yìn lọ́dọ̀ àwọn rántí àti wa àdúmọ̀ àti kọ́ wọn gbádùn ara wa náà kátó ó dà púpọ̀ ẹni tọ́nà bá ti dá ní ẹ̀kọ́ rẹ̀ ká gbìyànjú ká fi ìwọ̀ òbí wa kó àkọ́kọ́

àti gbáǹdì mọ̀mọ́ fọ̀rọ̀ mọ̀mọ́ máa ń ní sùúrù yóò máa yóò máa gbogbo ẹ̀mí rẹ̀ ọ̀dọ́mọ ní wa kò ní gbogbo ara mọ̀ kò ní gbogbo ara mọ̀ tàbí lọ. òun kàn wọ́n rí náà ó lé náà bí ń jó iná abẹ́là kó kọ́ ọ̀rẹ́. òun lè rí góòlù tó jẹ mọ́lẹ̀ fún àlẹ́ rẹ̀ ó lè mú ayọ́nù tó kí bọ́ná lójú ọmọ wọlé àti kójú wọlé ó lè lọ bí wíwọ́n sùfìyàbá kọ́nà fìyàbá lọ dáná ló ń ta sílẹ̀ ń dáná lọ́nu lé tọ́pọ̀ òun ti ńlá kó yóò sa eré ní ìgbà pé sòyá yìí ó fún ọlọ́yà fún odidi ọdún méjì gbáko ọlọ́dún alẹ́kùnrin yìí wàlúwà ẹ̀dẹ́ ìyá ẹ̀yẹ́ lọ́sùn ọlọ́ni ó lẹ́tọ̀ọ́ ọdún pẹ́kú ni ó ó lẹ́tọ̀ọ́ ọdún pẹ́kú ni wàlúwà ẹ̀dẹ́ ìkì kọ́ ọ sì dúpẹ́ fún àwọn òbí òbí ìdìbò wá dàpọ̀ láti kàn má ọ̀rọ̀ láti fẹ́ kí n sọ fún ọ dúpẹ́ fún mi ọ sì dúpẹ́ fún àwọn òbí òbí. afọ abdullahi bin abba mọ̀bí ọ̀pá ọ̀gá ìlà àyùmọ́ ó ní àwọn nǹkan mẹ́fà kan bẹ ọlọ́run pa wọ́n pọ̀ ní méjì lójì ní wọ́n á ń gbé mẹ́ta ọlọ́run ṣe é ṣe é bẹ́ẹ̀ bá ti ẹ̀fẹ́ kan tí o ti ẹ̀fẹ́ kì í bíbà tí kò sẹ́lá ọkọ náà ọlọ́ni àkínú sọ̀lá ọlọ́ni àkínú sọ̀lá wàhátú àlùdáká ẹ̀kírun ẹ̀lọ́dàká gbogbo ẹ̀ bá wọn kírun tí o ti lẹ́tọ̀ọ́ fún wọn lọ́dàká tí o sì yọ àfáàbíyá ní abáti ní bí ìgbà tí kò kírun náà ìyẹn ló fi fà á abúlé tó ti bí i. ọ̀bí ọlọ́run bẹ̀rẹ̀ a ìgbà tó fẹ́ bá àwọn kan ẹsẹ̀ láti ọlọ́run kọ́lé ẹ̀dá nìkanì àti àdúrà ọ̀rẹ́ sọ̀rọ̀ ọ̀sẹ̀lá gbogbo ẹ̀kọ́ àti láti ọlọ́run tí ó tẹ̀ láti àdúrà Muhammad sọ̀rọ̀ ọ̀sẹ̀lá bí ìgbà tó kó tẹ̀lé àṣọ náà ní pé bọ́lá tó lè ọlọ́pàá méjì nìkan. ẹlẹ́kẹ̀ẹ́ta ọlọ́ni alẹ́ kúrú ni wọ́n ti ọlọ́run dúpẹ́ kúrú ẹ kọ́ sí pé bá wọn gbére méjì. àkọ́jà ìlú pẹ̀lú tí ó bá ti pẹ́ fún ọlọ́run ọba tí ò ti pẹ́ náà lọ òbílẹ̀ méjì bí ìgbà tí kò tọrọ wà. ọ̀nà wo làwọn gbà dúpẹ́ bọ́lọ̀ ọ̀nà wo làwọn gbà dúpẹ́ fáwọn òbí ṣùgbọ́n àwọn àdá pọ̀ kó lè bá máa fún àwọn òbí wa ní ìwọ̀n náà wà. torí bí àfa mi lọ rẹ̀ ẹ̀kọ́ ọlọ́run náà sọ̀rọ̀ kùránì ó ní ẹ̀dúgbẹ́ fún mi ẹ̀dúgbẹ́ bá wọn fi yín inú sáà fi ń gbọ́dọ̀ bá wọn ní kẹ́ máa ń kírun fún àbí lọ́tọ́ wọn inú sáà fi ń gbẹ́ fún ọba òní ká máa ń kírun fún ọba ṣé àwọn òbí yín náà ní ìdígẹ́ máa kúnlẹ̀ fún wọn. àfa mi ò ti jáde o ò ti bọ́ sí omi ní sọ kò ọlọ́run márùn-ún. tó lábẹ́ eléyìí ó ti gbàdá tó bọ̀ bó o lajà lẹ́nu kó táwọn kó láti di. àwọn ẹgbẹ́ ń fi lù pé ó dìgbà tó bá kọ́lẹ̀ kó tó lọ ṣe àkọ́lé fún àwọn ìbéèrè yìí. adébọ̀ sábẹ̀ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lá ó sọ pé àti ìgbé kò sí kan tí ọmọ lè ṣe fáwọn ìbéèrè méjèèjì tó lè ṣe déédéé wàhálà ìdààmú táwọn òbí rẹ̀ sí lè lórí kò sí nǹkan ọ̀ tí o bá ti dá ah, mo san òbí mi lẹ́tọ̀ àwọn ènìyàn ti nà ṣẹlẹ̀ àyà nọ́ọ̀sàkà mọ̀lúùkà láhùnmá àtẹ̀wọ̀ kan ìkẹlẹ̀ kan lọ́lẹ́ sí tí ó ṣe déédéé wàhálà táwọn òbí rẹ̀ sí lórí rẹ̀ kí nǹkan ọ̀. kiri kọ̀ ọ́. òun ni kéèyàn sọ ọmọ sọ ẹ di ẹrú fáwọn òbí rẹ méjì ẹrù ọmọ olúkú làwọn ti dà pọ̀ ẹrù táwọn ọmọ máa ń ní òwe yorùbá lé ẹ na ipò tí islam wa ẹrú sí ipò ní islam náà ẹrú sí lójú kí yóò ká gbàgbé tí yóò fi ní dàrú ipò tí islam ń tẹ̀rù sí òun náà lè bá rẹ̀ tẹ̀rù sí yóò bá gbà pé ẹni bá lè lórí rẹ̀ tọ́lú lè lọ́lẹ̀ láti ọ̀rọ̀ ìwà lọ. bẹ́ẹ̀ náà ni islam náà ẹrú ìdàgbọ́n ní gbogbo tẹ́tẹ́ bá lọ sí ta ta ló lówó ni olówó lónìí. kọ́dà níbi sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀ náà ọ̀rọ̀ náà níbi yìí ní ti ń jẹ́ pírátíkà rẹ̀ ó wá ṣẹlẹ̀ lórí ayé àti mọ̀ṣọ́mẹ̀ rẹ̀ sọ́ábà kan òun àtúnwá ẹ̀ lọ́jọ́ gbé pọ̀ òun àtúnwá ẹ̀ gbé wọ́n jọ gbé pọ̀ bàbá yìí wá lu nǹkan ọmọ rẹ̀ ó lò ó àmọ́ nǹkan nǹkan náà wọ́n lé pọ̀ títí ẹni tẹ̀lé sí nǹkan fẹ́ lójú àwọn náà lò ó wá ká àbájá wá ká ọmọ ẹ̀dá ọmọ ẹ̀dá lọ sí ìjọba ẹ̀fọn aláì ọ̀sẹ̀ agbẹ́ni kalẹ̀ bá fẹsẹ̀ wàá lò alẹ́ nínú ọ̀gbìn bá rẹ̀ wá bí wọ́n rò pé alẹ́ bá wọn bá bàbá rẹ̀ wọlé ni. alẹ́ bí wọ́n sọ pé ńtọ́ wílẹ̀ kan tó wí ká tọ́ ó tó wá tó wí alẹ́ bí sọ bọ́ àwọn ọmọ rẹ̀ alẹ́ bí àǹtà wà náà lò lè àbí alẹ́ bí wọ́n sọ àti ìdúgbà tí wọ́n náà wọ́n sọ alẹ́ ní ìwọ ìwọ ati yìí àti gbogbo tó bá ní pọ́pátì pátá nìmọ́dá ni àbí bàbá rẹ̀ ló gbogbo ẹ̀ bí ṣe ń pọ̀ ó ti lágbára àti máa kọ̀ǹtúrò rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ló lágbára àti máa kọ̀ǹtúrò pọ́pátì rẹ̀ náà sọ̀rọ̀ bọ́ àwọn àrẹ ọ̀ṣọ́ náà. ilé ẹ̀ wọ́n kò sí islam kò sí ti kẹ́lẹ́ náà ti islam láwọn sọ yìí ó ní ká ti dára lójú wa. ó yọ àwọn ọ̀nà fún wa ní àtúntò lẹ́nu ní ìtàkọ́lẹ́nu ìkúnlẹ̀ àádùn ẹ̀ ló ti di àpọ́nlé ló ti yọ kó ẹ̀wò ló ti lẹ́kùn yìí dé ta nínú wa ló ti náà ẹlòmíràn máa lọ mọ́tò méjì mẹ́ta bàbá rẹ̀ ló káwọn ní ká rí àdìsí ìgbàdàn ní à ń sàwọn mọ́lúkà lé àbíkà bára bára yìí wá ní yìí ní yìí mọ́tò ìlú náà lò kí a tó pẹ̀lú àti ti ọ̀gbọ́dọ̀ pé ìdún bẹ́ẹ̀ lè pé tí wọ́n ṣe wà débẹ̀ ìdí ìlànà wa sọ̀rọ̀ ìjẹ́ tí wọ́n ṣe náà débẹ̀ bọ̀dù wọn sọ pé àwọn ọmọ ìwà ẹni bá ṣe ni wọ́n dé lẹ́wù yìí. sọ́dọ̀ wọ́n fi lẹ́sìn tó bá ní ẹ̀sìn ìtọ́jú òbí yóò jẹ wọ́n lógún ẹlòmíì yẹn bá tó tó tó di òbí tó di òbí rẹ̀ sí bó ṣe lówó tó ẹ̀gbọ́n sí ìyàrá ẹ̀ láìláì lọ gbogbo ọmọdé bẹ̀rẹ̀ ẹlòmíràn tó di pé àbọ̀ bá tẹ̀ síra bí àlùbá tẹ̀ wọ́n tó wà tí bàbá àlùbá náà tó wà ó lágbára àti gba tẹ́sán fún wa. ẹ wo kò sí láwọn sọ tó tó dáa ni wọn ṣe dára tó lè ṣe kó ṣe tó tó. náà ìwé àwọn ọba yìí kájé kí ọmọ wa mọ̀ bọ̀. ẹnì kan sọ bá àti bàbá Muhammad sọlá àdìsí àbúrò rírà ọ̀dọ̀ ọ̀la ìbára àti ó ní ta ló lẹ́tọ̀ọ́ kí n máa ṣe láti ju àwọn èèyàn ó bí bàbá mi sọ́mọ́ ẹ̀ a alẹ́bi ní ó mú kí ìyá rẹ̀ lẹ́tọ̀ọ́ láti ju láti ju àwọn èèyàn ó ní súnmọ́ mọ́ọ̀lì ó lẹ́yìn náà ta ló tó kú wa alẹ́bi o ní ó mú kí ìyá rẹ̀ ni ẹ̀ ó tún ní súnmọ́ mọ́ọ̀lì lẹ́yìn náà ta kú ó ní ó mú ìyá rẹ̀ ni onítúmọ̀ mẹ́rin alẹ́ tó mẹ́ àbò lẹ́yìn ìyá rẹ̀ ló wá kan bàbá rẹ̀ ó dá ọ̀yà rẹ̀ ló. àdámọ̀ ní ti ń bẹ lára ọmọ èèyàn pé ní àti ìran ti ra sí yàrá pọ̀ ju bàbá lọ. bọ́ọ̀ bá ń bẹ̀ kó tó ń darí tó lọ gbogbo ẹ̀ tó lọ gbogbo ẹ̀ lórí yóò ti yóò kàn yóò ti ọ̀rẹ́ nínú kọ́dọ̀ ọkùnrin yàrá ìyálò ìgbèrò lọ́gbẹ̀rù rẹ̀ sí ní wàrà ìjà bí bẹ́ẹ̀ kékeré bá yọra lọ fún bàbá rẹ̀ ẹni lọ́rù sọ ìsọ ìtàn tó wà ní ìtàn nígbà kọ̀ọ̀tì ẹ̀dá àdúgbò wọ́n ní wọ́n bá lọ bá lọ sáńkó darí yóò lọ yóò lọ la ìlọ̀wẹ́rẹ́ yóò fi là á yóò sì kó owó tó kó sínú rẹ̀ tó fi gbé fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ tó wà ní kiri bẹ́ẹ̀ tó bàbá wà ní kiri bẹ́ẹ̀ tó bàbá wà ní kiri tó fi kọ̀ wá lówó ní fún ìyá ìyá òjà tó ìyá ìyá ìyá ti máa gbé lọ́wọ́ rẹ̀ ní ìjà bẹ́ẹ̀ tó láì ní lọ́dún bẹ́ẹ̀ ni àìjẹ owó ló wà lọ́wọ́ tó fi àpò tó wà tó tẹ̀lé lọ́wọ́ rẹ̀ wọ́n ní níbẹ̀ bàbá bẹ́ẹ̀ ni wọ́n wà ní àbújá gbígbà ní tuntun gbogbo nù rẹ̀ ah, ṣé wọ́n ti wọ́n ti bẹ́ẹ̀ tó ń rí so kò yẹ kọ́kùnrin kò yẹ kọ́kùnrin máa kó máa dowó débi pé ọ̀sẹ̀ ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ju èmi tí wọ́n ti ń ṣe sí ìyá rẹ̀ sí bàbá rẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn sọ bẹ́ẹ̀ ẹ wo ti ọkùnrin náà ló ka àtàkà nídìí lòkùnmọ́ ló ka ọkùnrin nìyí ẹ wo wàhálà ló ka àwọn fúnyàwó alóyún tó láfẹ́ nílá lábẹ́ ìsì òun ò gbádùn mọ́ títí ń di kí pẹ̀lú ìnira ni nígbà tí mo ẹ̀ka bá lọ lórí mi lọ sí àyè ọdún kan rẹ ló yọ tí wọ́n tẹ̀sẹ̀ gbé ní ọmọ gbólóńgbóló kan rẹ ló yọ èyí tó wọ́n sí àyè tó wọ́n sí àyè tó wọ́n sí àyè kí ni ń bọ́ kì lẹ́yìn ìgbà wọn ni ẹ wo bí tọ́mọ gbàjáde ló ti rí kò sẹ́ni tó lè ṣàlàyé pé ìnira ti ń bẹ́ẹ̀ ń bi ọmọ lọ́lẹ́jáde lé yìí àánú ọlọ́run bẹ́ẹ̀ o obìnrin ò lè sàlàyé fún àwọn ìyá wa àmọ́ má sàlàyé fún àwọn ẹni tó ti ṣe é yóò yá ẹ̀pẹ̀lẹ́ ah, ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ náà ti fi ṣe pé ìkúnlẹ̀ abiyamọ o bí nǹkan bá ti ọmọ nù tọ́bárì kan tó ṣe èèyàn tó ń dákú tó bá ṣe ní wọn rẹ ti ọjọ́ òun ṣe ìkúnlẹ̀ abiyamọ o ò ti sọ pé oorun àbájọ máa sùn wọ́n ti wọ́n já pé eh, ìkúnlẹ̀ bàbá o ìkúnlẹ̀ òun bàbá wọ́n ọjọ́ ní ìkúnlẹ̀ lọ́la ni oníméjì ẹlẹ́kẹta wàlúwàlá àbí níjẹ́ sọ pé gbogbo méjì àtọ̀ yìí ìtọ́jú ọmọ nígbà tó bá ńlá kó lọ́wọ́ tó bá yẹ tẹ́rẹ́ rè wàhálà kékeré ni tó bá bẹ́ẹ̀ ní rìn gángan abala tẹ́lò táwọn olùkọ́lá fi wá lẹ́ tí ẹ jábọ́ lórí ẹlòmíì yóò kàn jábọ́ láti rí ọtí ẹ̀ lórí ẹ̀ ń kọ́ sẹ́ńkì lórí ẹ̀ ń omi yóò tó kalabọ náà ẹ bá gbogbo bàbá ti pọ̀ tó lónìí náà ẹ wá ní wọn jẹ́ àwọn yàrá bí ara wọn tó farapa bàbá wọn tó farapa wọn tó kàn wàlá yìí sẹ́dọ̀ náà àwọn yàrá ti lóye so wọ́n lẹ́kọ̀ọ́ sí bí alẹ́ sọ̀rọ̀ bá àwọn àlọ́ fẹ́lá tí yóò sọ fún wa yìí wọ́n ti kárí àbá náà fi hàn àmọ́ ká mọ̀ sánú ìyá dáadáa ju bàbá lọ táwọn ibẹ̀ jọ mẹ́ ẹ́ sọ̀rọ̀ bá àwọn àlẹ́ wọ̀ sẹ́lá ìyá tó wá dáadáa dáadáa tó bá ń ṣe fún fún ìyá wọn bí abúlé àtúntò dáa ni bàbá ló wọn ti rèé bàbá ló wọn gbádùn rẹ torí bá ti gba owó ti di ńlọkọjá mi yóò ti ra ẹja yóò ti ṣe ẹkú fún àwọn oúnjẹ ìyẹn ló la fún fúlọ àdìrí ìkànnà ọlọ́dọ̀dẹ kìí sọmi ní alọ́ mi ká gbọ́ alọ́ mi ká gbọ́ nílé bí alọ́ mi ká gbọ́ yóò bí a ti nílé ìwọ́n ló ti dà fún tó eléyìí ni ọ̀nà ọ̀bà. ṣé wàá di bí tí alẹ́ nígbà lùkùmọ̀ ti ń sọ fún tó sọ fún wa pẹ̀lú kábàdì ọ̀rọ̀ náà wa ó ní wà ní ja adaka àlá an ṣirka bíi máa ní ìlànà bẹ̀rẹ̀ fàlà bẹ̀rẹ̀ náà. sábàárì kan náà òbí rẹ̀ lóyún tí wọ́n ní kọ́ ṣe ẹ̀rọ pẹ̀lú ìlànà náà wa. ibi eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọn máa ń dàgbà káyọ̀ ọ̀rọ̀ níbẹ̀ pé ó ní ká má ṣe wọlé ọ̀rọ̀ ọkùnrin rẹ̀ wọ́n ti dá bí òbí rẹ̀ ká ẹ̀dá kúrò náà ẹbí lọ àfa náà àfa wọn ní bí ìyá yín bá ní kẹ́ẹ̀ máa mú ilé ẹ̀rọ abẹ́ ní ọkùnrin lè kí ló ń pè lẹ́kọ̀ọ́ táyọ̀ tú pé ọlọ́ọ̀ni ti yìí ẹni yìí ti máa sí ọwọ́ àtẹ̀lẹ́ ẹni ní pẹ̀lú òfin lọ kò ní bọ̀dọ̀ ló tá a bá rí ẹni tí ó ṣe mùsùlùmí àwọn òbí wa ìkan gbọ́ sílẹ̀ ẹ̀jẹ̀ àkùkù lọ́nà méjì báyìí báwo lọ́ọ́ ti lò lọ́nà méjèèjì ọ̀nà ni èyí tí ò gbẹ́ sí yóò ní àbí tó jẹ́ kékeré mi tó bá fẹ́ pì ọ́ síbi ẹ̀ tètè ọlọ́mọdà ló ẹ wo ọ̀rọ̀ tó lọ́ọ́ bá wà ń gbọ́ tètè ọmọdà ló ẹ wo ẹ ti wà pẹ́ lọ́wọ́ ti fún bí o ṣùgbọ́n ẹ ti mọ ibi tí ìdè òbí náà dé bọ̀dọ̀ òbí ò ní ìlú wa máa ń ṣe mòlúdì òbá rẹ̀ ṣe máa dẹ́ pẹ́ lọ́mọ. kí ni ọ ọba ti sáwí ọba ti sáwí ọlọ́run ló ọba ti sáwí ọlọ́run ló ọba ti mọ̀lúdì mọ́ràn lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́ba ló sọ bẹ́ẹ̀ ó ní àmà o mọ̀ pọ̀ wọn sọ dúníyà mẹ́rin kó méjèèjì ni wọn gbàtọ́ àbí kan wọn gbàtọ́ àwọn méjèèjì bá ti kó máa ṣe dáadáa sí wọn láyé má torí pé yàrá rẹ̀ ò ní ṣe lẹ́sìn bàbá rẹ̀ ò ní ṣe lẹ́sìn tí wọ́n kó nínú ẹ̀sìn kò ní fi kọ́ máa kọ́ máa ní wọn fi o. bẹ́ẹ̀ ló ní ti máa ń fi ẹ̀sìn láwọn òbí rẹ̀ wà láyà lé tábà tẹ̀lé nílé mi ọ̀nà káyà lánàá ipò ọ̀rọ̀ ti ṣe báyìí ṣe ń tán kọ́ wà sí lẹ́yìn ẹlòmíì obìnrin mi ò lè òun tọrin gbọ́jà gbélé wọ́n lọ́sọ̀ bá kiri irú náà ọ̀wọ́ sísẹ̀mù náà ti kiri irú náà ni ó ìsìlámù tó wọ́n kiri fún sísẹ̀mù máa gbé wọ́n pa lọ́wọ́ ni wọ́n máa gbé pátá wọ́n ti kó kọ́nà wọn ní ààrẹ náà wọ́n ti kàn gbọ́ pé lọ́wọ́ bàtà délé wọn ọlá kó ti gbọ́sì ìjáàbù yìí àwọn nǹkan tó kún ra ṣe ó wà torí ìjáàbù fẹ́ ṣe ọ gbọ́gbọ́dá sí ni ìjáàbù tó ń lò ní ọmọ fọwọ́ fún yẹ ìjáàbù tó ń lò kò ní kọ́ ọmọ pọnmi báwọn òbí rẹ̀ ìjáàbù tó ń lò bẹ́ẹ̀ ni òní kọ́ ọmọ fọ abọ́ ọmọ kò ní kọ́ ọmọ tó yàrá wọn ṣe kò ní kọ́ ọmọ náà wọn ṣe kọ́ nílé kọ́mọ yẹ kíyàwó káyapa bí ẹ̀sùn àbáwọn òbí wa yẹn ní káyapa bí ẹ̀sùn kò ní ká má dàda ká yé mú wọn o nítorí pé dáadáa tọ́lọ́ ní ká ti báwọn òbí wa méjèèjì méjì torí bá a kára wọn jáde bẹ́ẹ̀ bá gbọ́ nù tàn pé ìyá mi bó ṣe bí mi náà ó sì lọ gbé fún bàbá mi ó sì lọ rọ́pọ̀ mi sọ́ọ́rí dáadáa bọ́ọ̀sì ti ní tó máa ń gbé ọ kó lọ gbé ọ sí Saudi Arabia tí ń tọ́jú Saudi Arabia tó sàkójú ẹ dáadáa irú dáadáa náà lọ́wọ́ ṣe ti tọ́wọ́ lóko ìdára tó wà nídìí ọ̀pọ̀ ọ̀sẹ̀ yàgbẹ́ ẹ̀. tó ní sọ́nà bá tẹ̀lé ìdí pé túwù rẹ̀ tó tẹ̀lé yìí kò lọ jáde àmọ́ wá sí lára sí mi ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹlòmíì tó ní kóbìnrin ọ̀rọ̀ ní ẹ̀kọ́ tó bá ní pé tó ń sọ ọ̀rọ̀ ní ẹ̀kọ́ fún wọn torí bọ́ tara wọn jáde òun lọ́wọ́ fi ròyìn pé hamalatu humuhu wàhánà àlàwà lọ́wọ́ fi ròyìn kọ́ ṣe jáde pósẹ́sì wọn fi sọ́ọ́ lórí àmẹ́yìn lóbi sọ tó bọ́ sí àdára wọn ni ẹ wo asuma fi ti àgbà fún gba ìyá rẹ kékeré mu ó sì wá bala ní maka ó wá bá màdínà á ó wá dáyà rẹ dúró ó ní ẹgbẹ́ ìwọlé ní lọ́ọ́ bá nàbì náà bóyá dáadáa tó yẹ kí n ṣe ìgbẹ́ jẹ́ kékeré tí n gbà ní padà ní. sùkúlẹ̀ bá àwọn òfin ṣe bẹ́ẹ̀ anábì òsínmi láyé wọ́n lónìí bọ́n àwọn ọ̀rẹ́ ń bẹ́ mẹ́ kékeré tó ṣe báyìí báwọn òfin méjì kí làlẹ́ mi sọ yá ìwé ẹ̀sẹ̀ ní àmọ́nù lákòókò dìímú bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ mi ìgbà ìwà rọ̀ sẹ́mẹ́tì káńtì káwọn yẹn sọ súnmọ̀ lẹ́nu látara wa fi asúnmọ̀ ní wà láì kọjá kò sí ní ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀mọ́ tètè pẹ̀lú àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ tẹ bá gbọ́n ti ṣe lé wọn ẹ̀rọ kọ́ lè ti rẹ̀ ni wọn ẹ̀rọ fún wọn yóò ti rẹ̀ ni wọn bọ́ọ̀mù ti gbóná tó báyìí náà pẹ̀lú wá àti rẹ̀ yìí náà wọ́n ti fẹ́ràn lẹ́lé wọn nítorí pé ẹ̀tọ́ ti wọn ń fún wọn àmọ́ ò ní kó má ṣe títọ́ náà bá dé ò ní kó wá sí ibi ọlọ́run lẹ̀ fáwọn ará ilé wọn àwọn òbí rẹ̀ so lọ́wọ́ bàbá ní Muhammad sallallahu alaihi wasallam ìyá mi o tó mo ti jẹ́ gèfèrè wọ́n ní wọ́n tẹ́lẹ̀ tẹ̀lé ìlànà ànáàbà ìlàjà ọlọ́sọ àìmọ́nù máa ń sọ fún ọmọ ìgbìlọ̀ ẹni tó bá ti ní ọ̀dọ́ náà ẹni tó bá ti ní ẹni ọ̀dọ́ ọ̀dọ́ rẹ̀ kọ́ fi sí nínú àwọn òbí rẹ̀ yẹn pé ẹ̀sìn rẹ̀ ní kí ọmọ bá ti tó bá padà yá kọ́ owó yẹn padà padà sí ọ̀dọ́ ọlọ́ọ̀ba tó kí láyé bá yọ náà yẹn pé mọ́ọ̀nù ó lọ́wọ́ fún ọmọ rẹ̀ ó kọ ní tàwọ̀ṣe ṣùgbọ́n àwọn tó tàwọn ìlú padà púpọ̀ tàwọn ìlú olùkọ́ lè kọ́ ọmọ rẹ̀ ṣùgbọ́n àwọn náà kọ́ àwọn ní tàwọ̀ṣe ṣùgbọ́n títà wípé àti ewu àwọn kéwì wà mẹ́ta àdéhùn kí ìyẹn ti fi. tàwọn ìlú àti sọ yìí ìyàtọ̀ ia bẹ́ẹ̀ bí kéèyàn mọ̀ nǹkan pẹ̀lú pé nǹkan yẹn ń bẹ láàrẹ̀ ìyàtọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ pé ìmọ̀ náà ṣé kìíní yẹn yé lẹ́ẹ̀bí ẹlòmíì tàwíìlì ló ti jáde ní jámíà àkídà ló ti ẹ̀rù wa wo pé kò gbọ́n lọ́sẹ̀ nínú àkídà yìí wọ́n ti dàrú ra ni so kéèyàn máa bèèrè lọ́wọ́ pé náà ọmọ yìí mọ́kìnní yìí ó mọ́kìnní yìí ó mọ́kìnní yìí ó mọ́kìnní yìí yẹn pé ní kíkọ́ sẹ́nu tẹlifíìmù òun gangan kọ́ la wà á ta bí ìbájú kíní yìí ti ń bẹ̀rù ẹ̀jẹ̀ ọmọ ọ̀nà kí ó ẹ̀yin gẹ́gẹ́ máa ṣe nǹkan yìí ẹ̀yin òbí máa ṣe gẹ́gẹ́ máa bí nǹkan bá ti ṣẹlẹ̀ sí ọmọ lẹ́yìn náà ní ìgbésẹ̀ mọ́ tó ti wá mọ́ tó ti wá lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ lẹ́yìn lọ́wọ́ so kákèsí àrìn dáadáa wọ́n lè pe ti ẹnu lásán òun náà ní yọkàn wà ní ọ̀dọ̀ wa tẹ̀síkù rẹ̀ ògùn ní sínú sẹ́mi àwọn ẹ̀yìn lọ́wọ́ sọ islam náà ẹgbẹ́ wa lukman lukman wa ń sọ fún ọmọ rẹ̀ pé yaabu náà yìí ó ti kúrò níbi màámálà láàrin òbí sọ́nà àtúgbà tí wọ́n bá wọn lò ó wá fẹ́ padà sí tàwọn ìlú padà. sọ́dọ̀ fẹ́ tàwọn ìlú kì í ṣe nǹkan tí wọ́n lè fi lẹ̀ ẹ̀yìn akókò ń táwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀ máa padà ẹ̀ máa lọ ẹ̀ máa padà ẹ̀ máa lọ. ẹ wá wo fẹ́ fọmọ rẹ yẹn ó ní yá kò lẹ́nu. ìwọ náà mi ò ẹ̀nà ha ẹ̀ǹtẹ́kùn kan habbatin min khardal fatakun sọ́kọ̀rọ̀tì àwọn ìsànàwá àwọn ìhàbì yẹ ti bí àwọ̀ ìnà wọ́ àlàyé oníkọ̀ọ̀lì. ń sọ fọmọ rẹ pé kí ń lọ fún ọmọ mi o. ihe tí ń bẹ láàrin ọmọ èèyàn àtọlọ́run olùfẹ́ rẹ̀ yà yìí ń sọ fún ọ bọ́ ọ bá ṣiṣẹ́ kan yálà iṣẹ́ dáadáa ni àbí iṣẹ́ tí ò dáa tó bá yẹ kó ní kọ̀rọ̀ kéèyàn ojú kòkòrò tó dúdú kéèyàn ojú wá fi sábẹ́ àpáta inú òkùnkùn tí ẹ lè rí kọ́lẹ̀ tó fi bẹ́ẹ̀ ẹ tó fi kòkòrò kékeré tí òjò ọmọ kó lọ o sábà wọn náà wọn ní kòkòrò kan tí ò dé rí àfihàn kankan kọ́ mú kankan lọ́sọ̀ kankan kọ́ lọ dé mọ́lẹ̀ kọ́ fífi àpáta kó ti ní òru ọ̀gbẹ̀jọ́. kọ́ máa lọ bí àpáta nù kọ́ sí lọ́kẹ́rẹ́ yìí kọ́ máa rí báyìí kọ́ máa rí kankan náà lórí sọ́kọ́tì ẹ kò rọrùn ntí bọ́ sọ́kọ́ wà lẹ́yìn ó ní gbogbo ní ọba ti wá ní kó kéré tó gbogbo tó bá ti dé tó bá ti dé àti kìá náà ọlọ́run pàṣẹ àti wọn. ibi ọmọ tí ó ti máa ń sọ báyìí tó ti wà ń lẹ́jẹ̀ rẹ̀ àbúrò bẹ́ẹ̀ ti òbí òní ti kọ́ ló ń tẹ́. kọwa wá sọ́lé kó wá débi ká sùn kó mú kiri wá kó wá báyìí tí wọ́n wá Abdullahi wọn wá tí wọ́n wá ẹni tí ó ń bẹ pẹ̀lú rẹ̀ ìkànnà àfà ń máa ń lẹ́kọ̀ọ́ wá fẹ́ wé ó máa ń fi wá sí rẹ̀ pẹ̀lú ó dábàá náà Kama máa fún wọn tẹ̀sí bí kò rẹ̀ pé ní tá à ń sọ ní o ìgbà míì wà tí wọ́n á sọ pẹ̀lú ẹni báyìí wọ́n lè mọ̀ yìí afáwọn afún wọn ní bíkẹ́ afáwọn wọn ní suwiti àti bisikíìtì wé ẹgbà ẹlọjẹlé gbàtọ́pá ní alákọ̀ ẹlọjẹlé bẹ́ẹ̀ bá fẹ́ jẹ bisikíìtì yà lóṣù tí yóò ibi tí ó yẹ kí ọwọ́ kò sẹ́ni tí ó lọ bẹ́ẹ̀ lẹ́nu kálukú mo tiẹ̀ omi ò lọ léwẹ̀ yóò mú omi ò lọ lébẹ́ yóò wá ti wulẹ̀ kàn òrẹ́ ní kankan lé yóò mú wọn lọ ọmọ ká soso nínú àwọn ọmọ ìgbàgbé kọ̀tó òun nìkan ní orí díẹ̀ díẹ̀. àbáwọn bèèrè àwọn tó ń pé ah, ọjà tiẹ̀ bọ̀ lọ́sẹ̀ jẹ́ ẹjọ́ tiẹ̀ ni à ah, gbàdúgbò mọ́mọ́ bẹ́ẹ̀ ti jáde báyìí dé mo ti jẹ́ lò mo rí mi ẹ̀ka ni mo kọ́ tan àbúrò mi mo tàn án jáde náà wọ́n ti tiẹ̀ lọ́wọ́ kẹ́mi nìkan mo kàn án lẹ́kọ̀ọ́ pa ni ẹnìkan mo rí ẹbí àbáwọ̀gbẹ́ ló fún ọ̀nà àwọn ìjọ gbogbo tó ń sọ fún ọ náà kò yé wọn. so tẹ̀síkù yẹn ẹ̀ka sábà fún wọn fún wọn yìí yóò wá jí wọn kéè ìjọ ń sọ rèé ìyẹn pé bó ti sọ lẹ́nu pé iṣẹ́ tẹ máa ń ṣe ọlọ́run bá o ẹ mẹ́rin kan ó lè má yẹ wọn lára nígbà náà bọ̀dé kátà bá wa ṣe o ìbó ṣe rárá ṣé gbàgbé wọn pé a ti dín mu nì yóò dùn ọpọlọ wọn láyé wọn nígbà pípé àà wọn tó wọn adé lẹ́tọ̀ fi ń di ẹ̀mú ah, ó ní mo wo gbogbo ẹ̀ mo tilẹ̀ kò mọ́ rí òkúta kò sẹ́ni kankan mẹ́wò àmọ́ mo sọ pé at least kó dájú pé èyàn mẹ́ta èyàn mẹ́ta pẹ̀lú mi sáfẹ́fẹ́ta ó ní mọ̀láyíkà àtàmẹ́lẹ́gbẹ̀rẹ̀ mẹ́ta mẹ́lẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run bá náà eré mi ó ní gbogbo láyé bẹ́ẹ̀dì gbogbo láyé fóònù gbogbo láyé sálọ́ńdà gbogbo ẹ̀ lórí ó subhanallah ẹ wo ooru ẹ ń tẹ́lá tààrẹ léyìí ẹ̀kọ́ yẹ yóò ti yé àwọn yòókù náà pé kò síbi tá wà ọlọ́pàá ni ọlọ́run yọ kí ló dé sọ wá bẹ́ẹ̀ sọ wá ẹlòmíì ọmọ kékeré wọ́n ní kékeré gbẹ̀rẹ̀ àwọn yóò kàn wá iná yìí tó ẹ̀rọ ni yóò kàn ní etí ni káwù kẹfẹ wò tó wò báyìí tó báyìí kò rẹ́ni kẹta àbí tó bá ti ní gbé ní báyìí ìtaba ti mọ irú ọmọ wọn ní nà àwọn sáré lulukulu ní bá yóò ká ìrànwọ́ ti lulọ́ sọ́nà yóò kọ́ lulukulu tó yá bú ni wá ìgbà tó wò báyìí tó wò báyìí ọ ọlọ́run lọ́rọ̀ ní ìjẹ́ lẹ́gbẹ̀ẹ́ so irú àwọn báyìí kó mọ̀ wà nínú èdè àwọn kéèkì ní tí ó jàgbá a wo a nàìjíríà ẹ kó wá ní ìgbà tí mínísítà yìí ọ̀yà ti olókàn bu wa ni wọn bóyá ní kí bẹ bá sílẹ̀ wa ọ ewu ńláńlá sì ni sọ́dọ̀ àwọn báyìí wá ti wà kò tó mọ́ta fẹ́ da sílé bá da ṣẹpẹ́tẹ́ ètè ètè ètè ìyá tẹ̀ ètè ìdẹ́gbẹ́ àwùjọ ní ìdúrà yìí tó kò tó mọ́ta fẹ́ da àwùjọ lé ní òde àwùjọ àwùjọ lẹ́nu àdámà ni sologbere nìkan fún wa kọ̀ gbìyànjú kí a fún ilé wa sí dáadáa àwùjọ àwọn ọmọ wa ká fún wọn ní ẹ̀kọ́ tí ó wà òkè náà gbàtí ó parí lẹ́yìn ó ní wọn ní ìyá kúrẹ́ ìyá. ọtụtụ ndị tó ti tẹ̀sẹ̀ lò ó wà ní akéwì sọ̀lá àmọ́ kírun ni. àkéwì sọ̀lá wọ́n máa kírun o na ní kọ́kọ́ lẹ́nu kírun ẹ wo kíkí a ti máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ a ní islam kò ní àwọn aláǹdí sọ̀rọ̀ yẹn kọ́dà àwọn alábà kan ní sọ ó torí ẹ̀ ó kọ odidi síra tí àwọn mùsùlùmí àti ẹ̀ bá kùránì wa tó gbámọ́ àtàdé tiwa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ irú àwọn rẹ́ṣílà táwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa ń ṣe ẹ̀sùn ọ̀sán àwọn ọmọ ṣe ṣe wọ́n ti lọ síbi kan bàtà láti lọ síbi kan àsìkò ń wá fún àfáà yá pé àwọn ọmọ yìí kóhùn kún ọ lọ sí mọ́sálásí bẹ́ẹ̀ káwọn lọ kírun ó ní máa ti ń bọ̀ báyìí bẹ́ẹ̀ nìkan ti yọ lọ́sọ̀tàn nù bẹ́ẹ̀ àdá nìyí àbí bàbá mọ́sálásí. ẹ̀yà ìpadà àkọ́kọ́ àwọn akẹ́kẹ́ yàn yín olójó olójú kò jẹ́ káwọn ọmọ mọ́sálásí o làbá wa pèlè pèlè àti irú ẹni tó nínú sòrò báyìí tí ó ní mẹ́ntálítì inú ọpọlọ pé kọ́ ọmọ kí ló dé wọ́n náà mọ́sálásí a ó sì ká àwọn mùsùlùmí máa ń kan olóògbé akọ ọ̀rọ̀ pé àwọn ọmọ wa àti mọ́tálásí kí ni ẹ̀dá pọ̀ sí mi láàrin wọn gbogbo àwọn mọ́tálásí gbogbo ayé tá a lé wọn tá a dà mọ́ wọn tán àti kó tá a bá mọ tó bá di ọjọ́ wájú ìdí máa ń jẹ́ oníbẹ̀ fún wọn di ọjọ́ wájú èyí tá a bá ti tá a ti lé àmọ́ kábàámọ̀ rẹ̀ ẹ bá ti rájò bó ti wọlé dé yìí wọn máa tẹ̀sán yà yóò kàn fi àkàbára rẹ̀ kọ́nà tí èso ọmọdé wa àwọn ọmọ tí èso ọmọ bẹ́ẹ̀ náà lọ́dún yìí dẹ́kun máa dúró lábẹ́ òbí yóò kàn bá rẹ̀ bí bá ti bá ara náà lọ́la fẹ́ẹ́ náà rẹ̀ kọ́nà òbí yóò ti kò ní pàjẹ́ ìwọ́n tó ti rí